ẹ káàsán a kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ní ẹ̀yìn odi a ti wà ní agbègbè Ọ̀rẹ̀ ní àwà báyìí tí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìlú Ọ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ondo tí ẹ bá wo ojúwòrán yín báyìí ẹ rí bí àwọn mọ́tò bí wọ́n ṣe park protest ló ń lọ lọ́wọ́ ní ìlú Ọ̀rẹ̀ bó àti ìdí ọ̀rẹ́ o evundo gan uh, àwa tẹ́ ń bọ̀ ní ìlú Àkúrẹ́ mọ́tò já wa sílẹ̀ ni uh, ó dàbí ṣáìdì omi fún ní àwàyí ni mọ́tò ti já àwọn ọ̀pọ̀ èrò mọ́tò já wọn sílẹ̀ nítorí wọn ò ní àǹfààní láti tí kí wọ́n lè rìn dé ìlú ọ̀rẹ́ dé ibi tí wọ́n lọ àwọn tó ń lọ sí Abẹ́òkúta Èkó uh, Èkó Ìbàdàn Bìní tí wọ́n lọ sí Bìní orí omi tí wọ́n rí ọ̀nà kọjá ibẹ̀ ni a wà báyìí tí ẹ bá rí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tí ó dájú tí wọ́n ti dúró tí wọ́n rí ọ̀nà kọjá báyìí ó ní eléyìí tí ẹ ń wò yìí a fẹ́ ní àǹfààní láti pé ká dé ọ̀rẹ́ gan but àti rí àǹfààní àti dé ọ̀rẹ́ báyìí àwọn mọ́tò tí ó ń bọ̀ láti bóyá ìlú Àkúrẹ́ Adó tí wọ́n ń bọ̀ láti Adó tí wọ́n ń bọ̀ láti Ọ̀wọ̀ tí wọ́n ń bọ̀ láti Abuja tí wọ́n lọ sí Èkó tí wọ́n ní káwọn gba ti ọ̀rẹ́ lọ sí Èkó ẹ rí báyìí pé ọ̀nà ti block nípa ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí a dẹ̀ rí pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ìyà tí àwa ọmọ kárọ̀ òjíire àwa yorùbá àti àwọn míì náà ní nàìjíríà tí a lè tí a tún lè sọ ìyà tí wọ́n fi ń jẹ wá òun lélẹ̀ tí a ní kí a fi hàn yín yìí tí ẹ bá wò báyìí ẹ rí àwọn tírélà ni ẹ rí tí wọ́n ti tí wọ́n tí wọ́n rí bí gbà lọ oh, ibi tí mọ́tò wọn yẹn dé gan ó jìnà ah, but mi ẹ̀ ní ànílè ní àǹfààní láti lè dé láti lè débi tí mọ́tò ti páàkì dé táwọn tírélà ti páàkì dé ah, a rí àwọn mọ́tò míì tó jẹ́ pé káà ni ibi ni wọ́n dé dúró tí wọ́n ti ń padà sí agbègbè agbègbè wọn níbi tí wọ́n ti tí wọ́n ti gbéra. Madam complain. I want to talk about this, uh, this place. Eh? Any problem about this place? I don't I don't know. You cannot ask me. I the one supposed to ask you. Quick mean I bring the words closer to your doorstep. A ti rí àǹfààní láti dé ìlú go gangan Ọ̀rẹ̀ town. Eh, omi fọ́n níbi tí a wà yìí gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ wípé ó jìnnà You already wọ́n ló ti jìnnà sí ọ̀rẹ́ ẹ dẹ̀ rí báyìí bí àwọn mọ́tò bí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló ti padà tí wọ́n ti já ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tí wọ́n ń travel tí wọ́n ń lọ tí wọ́n ti já wọn. kí lẹ rí mà owó wa wà ń bá àti àròwó gbà ìyà ń jẹ ọmọ nàìjíríà ìyà ń jẹ ọmọ mẹ̀kúnnù kán ṣàánú wa kán gbà wá lọ́wọ́ olóṣèlú kán gbà wá kán ṣàánú wa ìyà ń jẹ wá o ìyà ń jẹ wá o ìyà ń jẹ wá o ìyà ń jẹ wá o. ìyà pàjọ ìtumọ̀ yìí àyà sẹ́nsẹ́ yẹn báyà àdúrà àdúrà àdúrà àdúrà ẹjọ́ máa ibo lẹ ti ń bọ̀ tí mọ́tò ti já yín lẹ̀ ní bíbá ẹ. àti ẹlẹ́sàlẹ̀ ní ti bọ̀. àti iléeṣẹ́ àlẹ́ ti ń bọ̀. I am coming from Ẹ̀jọ́ lẹ́gbọ̀n wá treat myself. iléeṣẹ́ àlẹ́ ti bọ̀ lọ́dún tí ó fẹ́. òfòsùn dẹ̀rẹ̀ ní lọ báyìí ní ìsìn. òfòsùn dẹ̀rẹ̀ ti ń lọ. ní òfòsùn dẹ̀rẹ̀ ni mo lọ báyìí. a ti tó gbàwó tí mọ́tò ti já yín lẹ̀ ní bíbá ẹ. ó ti tó wákàtí mẹ́ta tá a ti wà bí. wákàtí mẹ́ta.